Dialogue for fluency. Mo fẹ́ ràwé. Èló ni? Ṣílè kan. Mo rà kan lánàá. Èló lo rà á? Sísì. Dialogue again for fluency. Mo fẹ́ ràwé. Èló ni? sílẹ̀ kan mo rà kan lánàá èló lo rà á sísì. Si,